أو يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إنا معكم متربصون صدق الله مولانا العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ظن معاني فإنه من أفضل الأعمال يتفهم مع قلة القراءة أفضل من المسجد وجملة ما في القرآن ولا parí ẹ̀ àtúnṣí míì kọ́rọ̀ ọlọ́run ó lè rin lẹ̀ ya wa la fi ń béèrè rẹ lọ́dọ̀ ọlọ́run tobi ibi gbígbọ́ náà ni nílò ti ṣẹlẹ̀ ó ní ẹni tọ́lọ́wọ́ òṣòro fún olẹ́ni díẹ̀ súnmọ́ra díẹ̀ ọlọ́wọ́ ọ̀kẹ́ kódà kéèyàn ọmọ ti dé tí ọba fi àyè ibi títí ń àánú ọlọ́wọ́ ọba ọmọ adé báyẹn ní sẹ́yìn tó ní mà kó ṣe dé ìsìpayọ ọlọ́wọ́ kàn ebi ló fi wàánú ṣe sí àwọn ànábì ọlọ́run tí gbogbo ẹni tí bá ń ṣe dáwà náà gbọ́dọ̀ mú mọ́sẹ́ ọba ń pa àwọn èèyàn pé ẹsẹ̀ kémi ó wí ni tèmi ó kódòdó dúró nígbà ya wọn ìwọ lóní tó wà sí ni kó wí ṣùgbọ́n kódòdó ọlọ́run lóní èèyàn lè fi yamana bọ́lọ́wọ́ ọ̀bá fi yamana èmi lànà bíbí bẹ́ lọ́hùn nípa ọwọ́ ìbàjẹ́ àti dààmú àti jẹni níyà Àbújá lè pọ̀. lórí ànábì tó sì rí po umaru ńjọ náà eléyìí bọ́bá lè ṣe ìsìlámù àtàbújálì áà ìsìlámù mọ́ sórí rè ó wà sí ke sọ wípé wọ́n bá ṣe oṣù àníjẹ òtí ìmọ̀ tó gbé lọ́nu gbogbo èèyàn lójú ọ̀nà ojú ọ̀nà àmọ́ wà fún ọgbọ́dọ̀ pé táwọn tí èso ọ̀rọ̀ lọ́nu tá n bá lọ ọ̀bẹ́ yìí wí tani bá wí bọ́wọ́ náà wí lánàá ebi ń bọ̀ ọgbọ́n náà nìwọ náà fẹ́rí padà ló kó àánú lọ́gbọ́n tó kọ ọ̀nà mà gbogbo èèyàn náà láwàá fún ọba tó fi kọ̀ọ̀nà mẹ́ni kọ̀ọ̀kan wá tí onírè ọlọ́run àìsàn ìsìláàmà bí a umar yàtẹ̀ umarai òwò ọlọ́run mọ̀bíọ́ ìsìláàmù yìí bá ń fún lágbára yóò tóbi kápẹ́ ẹnìkan kọ́ ọmọ lè ka mọ́ torí wọn ò róǹgbà gbẹ́jọ́ náà ìrún tó wá di táwọn fi máìkì ń gbogbo ayé ń gbọ́ yìí bí inú ni wọ́n máa pè sí. káwọn àbújá lè ọmọ bá gbọ́ àti wọn rò wọ́n jẹ wọ́n yá ńjọ bẹ̀rẹ̀ kò bẹ̀rẹ̀ pẹ̀lú àtúntì ní lóṣù gbogbo bíkíbi la ti ń gbọ́rọ̀ ọlọ́run àbẹ̀rẹ̀ tí ọba fẹ́ gbọ́ bọ́ ń gbọ́ bí ń ṣe lọ bọ́ ọba mọ tó ń ṣe ó lè yìí yọ wà ọ̀rọ̀ra kẹ́lẹ̀ nù nǹkan ẹ̀gbọ́n ní sọ̀rọ̀ rẹ máa bá tẹ́ lọ tún máa yẹ gbàgbọ́ wò bẹ́ẹ̀. kí ni máa ń bíra abá òun ẹni dárúkúrá mú kìlọ̀ fún tí ọ̀gbọ́n kú ó sì ti dòkú kìlọ̀ fẹ́ mú ọ̀rọ̀ kí ni ó wù fọ́ ní ló ti àìsàn ìsìlámà bí ahadìlì ọmọrẹ amụrụ amúrú kúnnù aṣímukọ olóko tàbújáde umaru kúnnù kàtọ onísì umar anabi wá ṣe mímba bíi tẹkílì ó ti méjèèjì rìn sínú ara wọn ọsọdẹyọ kan ọwọ àánú ẹwẹ èdè ọwọ́ àánú ẹwà ìdè tíá ló fi gbé méjèèjì lérí nọ́mà ọwọ́ àpè ní umar ráyè Àbújá lè àti umar ní bá wíjọ náà nígbà pa àwọn méjèèjì fún Ìsìlámù lágbára kó tóbi gbogbo ẹni tí bá ń rọ́ọ̀lù kọ́ máa fọ́ òrọ́ọ̀lù nǹkan ọwọ́ àdúgbò àbí òrí bẹ́ẹ̀ bí ẹ ṣe ṣe tọ́ lẹ́mú àwọn mùsùlùmí tí wọ́n ti kò sáá ká kò sáàdà bí ẹ̀rọ ti ojú àgbàrá. Nígbà kan kò sí tọ́ba kẹfìrí lẹ́rù bọ̀bà wọn lẹ́rù mọ́. Ẹ̀jẹ̀ ajá wọn ọdún wọn lójú ju ẹ̀jẹ̀ mùsùlùmí lọ. Ṣé wọ́n ní sáàdà lẹ̀? Ṣùgbọ́n àdéhùn ọlọ́wọ́ sẹ́ o. Yọ sẹ́ o. Ọlọ́run sì gbàdúrà nábì. òun ni islam tí umaru wá ṣe àdúrà nàbì lọ́gbà umaru sì tún sí sí àdúrà yẹn ó ṣe ebe olókọ́kọ́ sọ́fà nàbì torí pé inú yàrá dárò nẹ́tíwàkọ́ ibẹ̀ náà ti máa ní yàrá tí ti nígbà tí yẹn wọ́n lọ sùkò báyìí o àwọn lọ bẹ̀ wọ́n lọ gbọ́ wọ́n lọ àtúnyọ ọ̀kọ̀kan ni wọ́n wọlé ọ̀kọ̀kan tó wọ́n gbọ́dọ̀ mọ̀ pé wọ́n tún jọ rè pọ̀ ogun ní nígbà síláàmù ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀kọ̀kan wọ́n wọlé ọ̀kọ̀kan wọ́n jáde lọ́ba ti gbọ́dọ̀ ọlọ́run tán àá wọ́n rú wá ń bà nábì léèrè pé ibi ẹ̀ fi rọ yìí tó dodo ni àkódodo kọ́ ànábì lódodo náà onítọ́ bá jódodo òní láàfin àbáyé. gbogbo ayé ọmọ àmúta náà ti ti gbà Islam akin làwọn méjèèjì wọn ni kó lè rí án gbogbo wọn rọ nù án aláwọn àyíṣà lè ti láàmà lè ti dẹ́wọ̀n àdúrà rẹ̀ ní. àwọn onírè ànábì oní tó wí òní lọ́rọ̀ wí ń kàbà nígbà kéèyàn lórí rédíò lọ kàbà. ọlọ́ka mùsùlùmí alótò sọ́nà méjì amsa fi sọ́fìn wà umaru fi sọ́fìn oníkàmùsọ̀ ọdún sáfù wájú ẹni abábí ire kọ́ wá pàdé ẹ lọ́nà ẹ̀yẹ tẹ̀lé èmi náà ọdún sáfù wájú kejì wà nàbí dúró ẹ̀sùn kàbà ẹni abábí dá wá pàdé wá ọ̀sẹ̀ ní abí dá kó dojú méjèèjì kò sóńtọ̀ abẹ́bí ọba sàfẹ́ kú ẹ̀mí ẹ̀. wọ́n kó mùsùlùmí wọ kàábà njọ́nà ní ẹ̀kọ́ wọ́. ọlọ́dọ̀bí ọmọ wí gbogbo sọlọ́run wí mọ́ pálíwọ́ ẹ̀ onípè ní dáwà jàríyà torí ṣe bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ní dáwà síríyà wá sí ìkọ̀kọ̀ ìgbàbẹ́lẹ́sẹ̀ lè bẹ̀rẹ̀ wa bẹ̀rẹ̀ wá sí ìta gbangba ganu wá di tó fi. kíní yẹríyẹrí ìsìn tí kálukú ń sẹ́ nígbà tí wọ́n kini kíní náà kálukú ní sẹ́ wá àti ìta gbangba ní ìsìn sẹ́ ní òní wọ́n sẹ́ mọ́sáàsì ebi wọn náà ti ẹ̀kẹ́ wú ẹja wọn náà wa mọ́sáàsì ti yín kọ́ àwọn náà máa ṣe onígbà tí fi ṣe ti kọ̀kọ́ lọ wa di pé ó gbé bọ́ọ̀ta ọlọ́run ti gbà á ṣẹ́ńṣẹ́ ń jáde báyìí tí wọ́n fi kámúsà kámùkú ó a ìdá ọ̀dá o kí a ní a amúsà nù lẹ́gbẹ̀ẹ́ rẹ o umaru náà ní lẹ́gbẹ̀ẹ́ kò sí wọn ò sí kọlu yàtọ̀ kọlu ebe ẹni gbọ́dọ̀ wọn ò sí jíra ẹ náà gbogbo kálukú ni wọ́n yọ lọ yọ lọ òun bọ́ sórí òkè ní ó ní gbogbo ẹ̀yin ará mọ́kà èmi ni umaru muratọ́ ẹni nù yín tọ́ba fẹ́ sọ ìyàwó ẹ̀ di opó tíyàwó ẹ̀ fẹ́ di opó tí wọ́n máa dẹ́kọ̀jọ fún tó sì fẹ́ sọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n òrukàn tí wọ́n máa fọ́ ara lórí pé òkú délé bá bẹ́ẹ̀ balùwẹ̀ kí ni fi kálífì alifàlùwà. ẹ̀yin ti fi ń gbà lọ́rọ̀ èyí ní mọ̀hájìrú gàdá yìí ṣe jíra lọ́la tèmi o ọ̀la ní jíra tèmi wá bí yìí ní ti gbà kọjá sẹ́nu pé sẹ́yìn ọ̀bá dálẹ̀ lójú ní ọmọ òwe ẹ̀mọ́ ibi tí ń gbà ọ̀la mo ti lọ ẹni bá tó bẹ̀ nu yín kọ́ alfaru ẹni tó ya tó ya rọ́pò lára òótọ́ ọ̀sẹ̀ tó máa ń gbọ́ gba bóyá ìṣeré náà ló ń yìí ní ọmọ ẹbí ṣe fáàrí níjọ́ tí ọmọ àti ìyàwó nìkan tẹ́jọ́ ń fa nǹkan tọmọ gba ọgbà ìyàwó ní àwọn ìsìnkú òdodo àfi gbogbo tí mùsùlùmí yà yàkúyà tẹ́ńdẹ́rì èké tẹ́ńdájọ́ ẹjọ́ òṣòro nítorí tí wọ́n jẹ gbogbo gbogbo èèyàn ló gbogbo gbogbo wọn sí Islam náà yìí èyí kiri yìí Islam máa omi yẹtọ ìsìlámù akóńwájẹ káyé ń gbé kiri lónìí ìmọ̀ mi sọ fọ́pọ̀ àtọ́wá lórí ìsìlámù pé tó a bá ṣe bẹ́jú wọlú àwọn tó ọmọ wọnú ìsìlámù pé gbogbo ẹni ọba kọlẹ̀ ń mùsùlùmí ló lè pé tí ń ṣe lọ́mọ lé ṣe gbogbo wọn. níjọ́ náà Yàhúdí kẹgbàjáde lọ bá fẹ́ mọ̀ pé ọbẹ̀ lọ fẹ́ ọmọ tún bábá. tí ọba jẹ́ islam bí ó retí náà ni kí wọ́n da lẹ́bi bọ̀ ṣùgbọ́n kẹ́ ẹ balẹ̀ pé àwọn eléyìí ètò dóró ọlọ́ba wọn rẹ ó wọn mọ̀ wá gbàtẹ́ pédé kílódé tó fi gbá lé lẹ́nu lápòjúwe kó lè ya ẹni ìwọ náà yahudi lórí ara ẹnu ọ̀nà bó ti ṣe bíjà bá dá ọmọ àti ọmọ ọlọ́mọ pọ̀ ọba lọ́ọ́ làwọn ọbẹ̀ lu ọmọ ọlọ́mọ ó ti bẹ́ẹ̀ pa ọwọ àwọn agágàgà bọ máa tiẹ ọlọ́run ó tún dá wà má àdìrọ́kà ma yá òun dì dì يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله ọjọ́ ẹ̀san bọ̀ tí ń jẹ́ yóò gbogbo ọmọ tó ọ̀nà wọ́n ó fi títí kápámìzà wọ́n ó fi sínú àháùsùnwà ẹ̀ṣẹ̀ ọmọ ń ṣẹ̀ wọ́n ó náà sínú bọ́lọ́n bá bọ́ ọ ṣe ajẹ́pẹ́ nínà tó nọmọ ọlọ́mọ kó ṣe déédéé ẹsẹ̀ ọmọ ẹnìkan níṣẹ̀lẹ̀ àwọn òfìgbò lè wọ́n rí bọ́ nítorí wípọ́ láṣẹ tààrí wọ́n akọ ọbọ̀mọ ẹwí lójú ọ̀nà akọ ọmọ wọ́n sì fi lílù wọ́n fi kwara tààrí tí ni kò ní sínú tọ́lọ́ ń yọ̀ ọ̀dà kó o lè nàyàwó ẹ̀ ta ní ọ́ torí pa tí ọ́ lálásẹ̀ náà fi yọ̀ ọ̀dà nínà bẹ́ẹ̀ náà lọ́mọ tàbí àti ọlá lásẹ̀ rẹ̀ tó ń gbèrò tó ń lò fìlè déèyàn èyí tó bá ṣe sí ọ̀dà náà òun nìkan àtolùkọ́ olótùsí kẹta olólùkọ́ gidi ni ó ṣe àwọn olùkọ́ tí máa ń gba nǹkan ó gba nǹkan ó tó fọmáàtì pọ̀nà sísà lọ́wọ́ béèrè o oníjàmbá ní ọ̀pọ̀ sọ́gbà wọn ọmọ ìyá kejì àti ọmọ ìyá dájọ́ lọ ìlú náà ní ọdún kan lóun jìnnà náà tẹ̀tọ́lọ́kọ́ jìnnà wájú nàlásẹ̀ lọ́ni àjọ lọ́ni àwọn àti wá bíbẹ̀ débi pé. gbogbo títà tí wọn ní ká ẹ bá ní ọ̀rọ̀ ọmọ lọ́rùn tẹ orí gbogbo owó táàmù ẹgbogbo tó yẹ lẹ́ẹ̀kan lọ́dún mẹ́ta owó lè pọ̀ náà la fún yín káàdì kọ̀wọ́wó owó léèwé orí lè gbogbo ẹ̀ torí kẹsẹ́ tó o tún ma ìwọ ló tún sọ èsì o tún sáńsà fún ti wọ ìwọ gan ló yọ ọmọ bínú tọmọ nbà sábà tún lẹ́ni sọ kankan fún pé tí mo ṣùgbọ́n náà àníyàn tó dáa o ti mọ̀ pé lè yege ètò ti gan kò ọ̀pọ̀ tíṣà tí ń sọ náà ni wọ́n ń sòdó báwọn ọmọ ẹgbẹ́ tí ọba mu náà ń sọ. kọ̀sábò sí nínú Islam níta ni pé gbogbo ọ̀nà ní olọ́lọ́wọ́ ó gbé orí òṣùwọ̀n yóò gbẹ́sẹ̀ tí èèyàn tẹ̀ yóò gbé sórí ọmọ ẹ wá ń sọ fún bàbá ti Yahudi kọ́nà ibùnú lè akramẹ́ yìí ló gbọdọ̀ ẹjọ́ náà bàbá mi sẹ́ẹ̀sì mọ ẹjọ́ sẹ́ẹ̀dá Yahudi kọ́nà ibùnú àlè akramẹ́ yìí ọmọ alápọ̀nlé alápọ̀nlé èèyàn lọ́nà méjì bàbá mi nígbà ìmọ̀kan sí ìsìláàmù èdè ẹnìkan ò tó gbéná wojú ẹ̀ ìsìláàmù tún dé kọ̀sẹ́nìkan tó tó yẹ lọ́wọ́ ń sọ́ wò. èmi máa ní lọ́dún kí yahudi ọ̀nà kọ́gbá sọ̀rọ̀ kó ọmọdékùn bí ni ẹ̀rẹ̀kọ́ ọjọ́ ànábì ni onígbẹ̀kẹ́ ọmọrù ní bẹ́ẹ̀ ni gbẹ̀kẹ́ lẹ̀kọ́ gbá mọ́tò sàbẹ̀tùmù náà fà fọkọ̀dé àjàbẹ̀tùmù ọmọhàtùmù àràrà ńjọ́lẹ́sọ̀ àwọn èèyàn dẹ́rú ẹ̀wùsùlámù. tí wọ́n pé wọn ló lè lọ́gbọ́dọ̀ ná wọn gbọ́dọ̀ ná níjọ́ lẹ́sọ̀ àwọn èèyàn lẹ́rú àwọn èèyàn tó jẹ́ pé ń jọ ya kálukú bíi ọmọlúwàbí ló bí bó o lẹ́tọ̀ọ́ lòun náà ní kíni lọ lẹ́tọ̀ọ́ ìsìláàmù ni o kọ̀tọ́rí ni kọ́dà bá kan bá mi ọlọ́ni wà láyé mọ́nà fún sẹ́nà àánú ọlọ́ni gbogbo ọjọ́ tí ẹ bá wà ń kó pẹ́ fẹ́ dájọ́ má pé nítorí tí ń bẹ láàrin ìwà àtẹnìkan pé àwọn ọ̀rẹ́ ti ń jà tẹ́lẹ̀ wọ́n wá gbẹ́jọ́ ẹ̀ lónìí ọ̀rọ̀ tí mo tọ́yẹ sọ ti rí àyè sọ òní lọ́jọ́ rẹ̀ pé àtùpọ̀ dáwọ̀ adájọ́ ẹ̀ ọlọ́ni ẹ má torí sánà àánú káwọ̀ pé kankan bẹ láàrin wa ẹnìkan kọ wá torí ẹ̀kọ́ ọmọ sí déédé ọlọ́ni ẹ sí déédé wọ́n ti dọ́gbadọ́gba wọ́n akọ̀rọ̀bù lè kéèyàn ṣe lórí gbogbo kan olóṣùyàn má bẹ̀ wọ lọ gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí wípé gbogbo nǹkan níbi tí kèé ṣe lórí kò síbẹ̀ kódà bí bá wí yóò pé bó ṣe rí mi bó ṣe rí mi o ṣùgbọ́n wà láà dáadáa lórí ẹ̀ o áá olùbẹ̀rù ọlọ́run. Umar bin Khattab òun la òun la kìlọ̀ látara oore tọ́lọ̀ tó ṣe fún ọ tá a fi bí a ti ṣe ó ọlọ́run náà la fi bẹ̀rẹ̀ bí a ti lọ́nu. kọ́ọ̀lá ìdíkìrà ọlọ́run tó ní bẹ́ẹ̀ bá ń gbọ́ràn tí yóò ṣe láǹfààní. فذكري فإن الواقع قد جاءكم القرآن ọba wáàsí tí ò sí wáàsí kan mọ́ lẹ́yìn ọba ti wáàsí tí ó nìtumọ̀ kùránù ló ni wáàsí ni ọlọ́ọ̀ni ẹ̀yin èèyàn kọ́díjà á kún mọ́ wá àtìsídé wá bá yín ojú àti sàlùkùránù kalẹ̀ láti sọ wá àti kalẹ̀ fún yín wọ́ṣífà lèmọ́ fi sùdù àtúnṣe ní ìwòsàn fún àrùn tí mẹ́ngbà yà irọ́ pípa àlùkùránù ní ìwòsàn ẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀ fún ọ̀tẹ̀ ìgbà yà ní wà kéésà àlùkùránù dé láti wá wòsàn nígbà yà wá sówòsàn bí ó. tẹ́mi owó gbáyà mi ìwọ owó tiẹ̀ sọ́wọ́ sàn ọlọ́la amúkùránù wà kọjá ìwúdá wà rahmatan lil mu'minin ọmọ ajá tó àti ìkẹ́ fáwọn tó gbọ́ lọ́ngbọ́ alukùránù kọjá ròyìn gbọ́dọ̀ èso à ẹ̀wọ̀n gbọ́ ọlọ́wọ́ délẹ̀. kuranu lẹfẹ máa ẹfẹ ròyìn ẹ lérò náà tẹ ẹ bá fẹ máa ròyìn ẹ wà láwọn anamá àfìlà lọ gbogbo ń bẹ nígbó ẹgẹ e tán ẹ wá fi gbẹ ẹ fi gbẹ kálámù kẹgbẹ lẹ nínú àn lọ mú gbogbo ló pé náhàrù gbogbo tí ń ṣe búdò mi bá yìí sábọ àtún rí ibi àlùkòránù ti ń tan náà sí jọgíráfì nù àwọn ozin tí ń bẹ láyé ní kòránù sanáwó ó méje ni ó sì lọ́wọ́ tó jọgíráfì ayé méje náà wọ́n pè é wọ́n pè mí ní wọ́n pè ní bá ozin wọ́n pè mí ní alibárùlì hindi india ozin ara ẹni bárùlì musajamani shimali wà bárùlì musajamani janubi wà bá kaba méje ní búdú ayé ìkan lọ́sàn kọjá lọ́dọ̀ ti anambi táwọn pè lókun lẹ́kọ̀ọ́ ìkan bẹ̀ ni ó ní iye orílẹ̀-èdè tó yí báwọn. ìdí wínú òkè sọ́dọ̀ yín baba mi ní tẹlẹmù bíi tẹ ẹ fúnkẹ ń gbé o. Ah. ọkọ̀ ní odò ọba èso wo èso odò ọ̀sùn gbọ́dọ̀ wà. Hmm. ọlọ́ni ẹ̀mú gbogbo odò ẹ̀mú gbogbo sábà àti ẹ̀mú rìn ibùdó méjèèjì ẹ̀ sẹ́pọ̀. ẹ wá sọ gbogbo ẹ sọ́ọ̀tì di sàdá. kẹ́ẹ̀pẹ́ ẹ ẹgbẹ́ fi máa kọ nǹkan nípa àlùkòrò á ẹ ròyìn ẹ̀ ọlọ́run ní máa lọ́fì dájú yẹn ní máa ti láàyè. ọlọ́dún ò ní tí ì rí kọ́ tí ọlọ́run lẹ́yìn mọ̀ pé mi tí mo sọ àdínsù ni mí mo tóbi gbogbo nǹkan mi náà ló tóbi hakeem sì lè mi ọlọ́run ọ̀jọ̀gbọ́n tẹnìkan ò lè sọrú ẹ̀ ò lè sọrú ọ̀rọ̀ tọ́lọ́run sọ hakeem ni nítòsọ lọ́dà òun ni mutka bàbá ní hakeem lè yàn mutikinu nù bìlìtì kọ́ọ̀nù ètò èèyàn ti dáadáa pàfẹ́ tiẹ̀ tẹnìkan ò tún débẹ̀ kọ́ sọ pé àbá sì tún ṣe báyìí ẹni ń jẹ́ ẹ tí ò ní ìdí correction mọ́ ọ̀làbíkún kò sì láyọ̀ kú ò nínú àti ń ké gbogbo àwọn tí wọ́n ń ta wọ́n ń ta bùrọ́nù wọ́n ń ta látàpadà ni wọ́n ò rí ta gbogbo àwọn tí wọ́n ń sọ wọ́n ń sọ wọ́n fìdí jálẹ̀ ni ọ̀rọ̀ àdùkùrọ̀ àdùsọ gbogbo tí àná ń sọ wọ́n sọ wọ́n sọ tàwọ̀rẹ́ta wọ́n sọ injil làwọn sọdẹ yọ òfurufú làwọn ti ń gbé kiri ìwé náà ti parí wọ́n ti parí lápọ̀lọpọ̀ àwọn kọ́nfúrẹ́ǹsì èyí ọbẹ̀ ló ń bẹ̀ wọ́n ti yọ èyí ọbẹ̀ wípé ó lé wọ́n yọ dànù lọ́rọ̀ mi sí eléyìí ó lé èyí ọbẹ̀ máa gbé àwọn káwọn ọmọ mu tí ọtí náà ti mú ọ̀yàrá máa mú ní làmùpara ẹ̀yọ́ dáa. ṣùgbọ́n ọmọ mú kó akó àwọn ọ̀rọ̀rùn ọ̀yà ọ̀rọ̀ ọdún pọ̀ sí. gbogbo tí bẹ ọ̀pọ̀ tí bẹ náà náà ni tàwọ̀rẹ́tà ti ìjìnlù wí. wọ́n yọ ní oríire táwa ṣe ni wípé ọlọ́run yìí ọlọ́run gángan mọ́ làlàbọ̀ ọ̀run pé màá sọ èmi ní màá sọ tí ọba jọ ní sọ ayé ọba ti gbé. ebi wọn tún fẹ́ gbé lẹ́nu mẹ́ta yìí ní onírìn tì í. ìrìn kó lè tún ka kuranu lórí lọ sáwọ́dí jò èyí tó lè jẹ lọ́gbọ́n lórí ìwúsàfẹ́ pẹ̀lẹ́ lọ́nà òkè lọ́hùn ẹni máa lọ́la làwọn darí ayé ìrìn àrí ẹ̀ lórí lọ ó lé láwọn ọbàjọ́ máa ń ṣe àwọn kankan bẹ́ẹ̀ náà kuranu kú o díẹ̀díẹ̀ máa ń ma mọ́ wọn lánàá sọ́mọ̀ béèrè nísìnyí àwọn tí wọ́n ṣe kọ̀ọ̀kan wọ́n

èyí tọ́lọ́ ti sàlùkùránù ó sì ìsìláàmù lẹ́sìn gbogbo ayé kìí ṣẹ̀sìn ìlú kan kìí ṣẹ̀sìn ẹnìkan débi tó wà á máa pẹ́ kankan nítorí náà ṣé ń kọ̀ àdéṣe ìsìláàmù kò sí bí dánidáni àtúbọ̀tán ayé ibi tí ò ní kàn sí tọ́ba yá ẹ máa sọ wọn pé kàábà tó wọ́n ọ bí ìgbọ́dọ̀ bẹ́ẹ̀ làwọn gbé fáwọn kó jọ wọn sakáàdì ńlọ dìde tó dókò mọ́ èyí lọ àdìde sí ẹ àwọn ẹ̀nà kọjọ e, ọjọ́ sakáàdì kódà wọ́n ta èyí ò kọ́ ọgbọ́n ayò wájú tèmi tí wọ́n ta bí wọ́n tiẹ̀ èyí tí wọ́n gbọ́ yẹ̀ òní kó o dì mú kó o sì máa fi ti ta ni òsì ń tọkọ ṣùgbọ́n tó ajá gbogbo ògbà ni pé ọlọ́mọ jẹ̀bi ọ̀daràn torí ní ìdojúkọ wa kò sí tí ó tí ò ní làbí máa ń fún wa pé ó ti gbogbo tí ọba wọn tí wọn ó fi dẹ tí ọkọ yìí wa ṣẹlẹ̀ sí sì a ti gbọ́ yé ìgbé yẹn rí ọdánwò kódà bá ń pé àwọn obìnrin yóò ẹ sísọ lórí wọn tèmi ni àtisọ lójú ẹ ò ti yẹn wọn ọlọ́ba wọn tẹni títí òtítí ìbò yóò bò pẹ̀lú bọ́ ọlọ́run jọjọ ọmọ ọrọ̀ alọ́run ẹ̀sìn ọlọ́run fi rọ̀yàn lọ́rùn àníyàn ọ̀sádà dáníyàn ló dá má sàkóoru dáadáa ìwọ náà rí pé ọba yíyá dáadáa náà yọ ọkàn ṣẹlẹ̀ sí yẹn ọba dídá kó pé à ah, ọ̀rọ̀ lọ́ni àbẹ̀lọ́ ọ̀rọ̀ àwọn náà lọ́rùn ọ̀rọ̀ á ah, ọmọ lójú èèyàn lóòótọ́ kó èmi nílò ọmọ àpá mi sẹ́mi nílò ọmọ ara rúgì lójú èèyàn <laughs> ọ̀rọ̀rùn ọgbà kọlọ́ ni pé gbọ́dọ̀ ti pè lẹ́sìn gbogbo tá a bá ṣe bẹ́ẹ̀ àbá níbo àbá lọ́dọ̀ ọlọ́run alóbìnrin tèmi yìí kò ní rèrè pè má kò ní rèrè kò ní náà ní kálukú fi ń bá wọn ìyàwó ìyàwó àbúrò kiri ló ń lọ náà wá pàdé fi garawa kan garawa kàmínà ẹ̀zọ́ kó ẹ̀zọ́ agboolé fi kú fọ́ màálí nù. Bẹ́ẹ̀ bí màdá ẹ̀ má, ẹ̀dá máa jọra wọn lọ. Ọlọ́run tù, òun má gbogbo tẹ́ ẹ̀ o, má gbogbo àti ẹ̀ ti pamọ́ kọ̀kọ̀. Náà pé ọjọ́ yé kálukú, pamọ́ kọ̀kọ̀, máa yọ ọmọ tó nílẹ̀ ẹ̀dẹ́ gbọ́dọ̀ sọ́ni. ọmọ ọmọ a bá ní ọmọ náà sáwọn ọkùnrin ó kọjá gbọ́dọ̀ wí máa fi ọkọjá kúkú lọ́ba ti rí kéde à ọmọ ti lọ ní ọmọ dáadáa ti mọ ti mọ tó ṣe fún wa tó ṣe láyé wa nù èèyàn kò ní ọkàn. tọ́ ọba ti rìn lójú ọ̀nà sátán torí wo lè balẹ̀ ló fi ní ká lọ lójú ọ̀nà tọ́tọ́ làkúránù wa ṣe kíra là ń kìlọ̀ o àti bàdà dúpẹ́ à ń kò ní kí kí àyà méjì tí wọ́n jẹ́jà na iná nánú nà zálínà zikira wà iná làwọn làhàbìrò ọlọ́ọ̀láwà la sàlùkùránù kalẹ̀ ìrántí àwa la sọ kalẹ̀ àwa la sọ kalẹ̀ múlẹ̀ ànábì wà iná làwọn làhàbìrò àwọn ọlọ́run la ti ń kíyèsí níbòmí ọlọ́ọ̀ni bá ní wúwà fúnra ánú màdìdùn. ọlọ́ọ̀ni rẹ̀ ànábì sọ fún apálù kùránù yìí kùránù màjídùn tíra kan tó lógo ni ìwé ológo làlùkùrọ̀ á fìlà òfin màkúrò. lílò tá a lóyìí ó ń túmọ̀ pé màkúrù àlùkùránù ni lọ́ba tọ́wà nínú wàhálà kan tálùkùránù jẹ́ sákèjì tọwọ́kọ́wọ́ ò lè wọ́ bẹ́ẹ̀. rántí ń dààmú tó kọ̀wọ́ ndọ́mi àtúnlẹ̀ ló fún láwùrù àkàlò àkíyèsí fún láwùrù pé wà láàtí ẹ̀kọ́ sí ní fún ẹ̀kọ́ sí gan tó máa mú wá láyà kan áyà méjì wà bá nàbì ní ayé kó tó wá tó di lọ ṣùgbọ́n bí ẹ̀kọ́ sí gan tó wà láwùrù lè máa fún ní náà ibẹ̀ náà kọ́ sí. ó làwọn àbá wa gbà pé láwọn ìmọ̀ àfúnsùn gan náà ń tà ń sọ ni. wọ́n nítorí pọ́lọ̀ ní ilá ya máa sò ìlàlẹ́ mọ̀ sọ́ àbárò. ẹnìkan gbọ́dọ̀ súnmọ́ láwọn ìmọ̀ àfúnsùn afẹnisa afọmọ làwọn màláíkà àwọn ní a máa kó yí bẹ àwọn àbá mi náà wọ́n inú túmọ̀ wọ́n gbà ní àfúùfù ń bì pé láyà má sùn ó. ọgbọ́dọ̀ pọ́nlé bọ́ọ̀bá gbé ọgbọ́dọ̀ gbé pẹ̀lẹ́gbẹ́. bọ́ọ̀bá tiẹ̀ bọ́ọ̀bá lànà àwọn tí máa ti àwọn yóò náà ni ò símọ́ láyé lónìí tó fi ráre nu ọkà àwọn èèyàn torí nínú àìpàtàkì ẹ̀ náà ní kọ́ ọkàn máa kì í bó ṣe wù ú ẹlòmíì ó lè ó fi búra tó ọgbàgbọ́ ọgbàgbọ́ gan ara búbú gan ewu lérí kápẹ́tà wọn torí òtún àtúkọ̀ gbé orí kuran ó kura rọ tí nǹkan ọba dogun tó akọ dọ́ràn àwọn ẹni ìsáájú lè gbọ́ kura lẹ́nu wọn ẹ̀rù wọn bà wọn àríkànnù wọn bí ọba jẹ́ Abdullahi o Mas'ud oní ọ̀jẹ̀ ó ní wà làkàdìbà oníjọ́ mo ti dáyé ìbúra rí kọ̀bá ń òótọ́ kọ̀bá ń ní ẹ̀kúra wọ́n ní kí ló dé ó nítorí mọ̀ ń bẹ̀rù ìmọ̀ yẹ ara tí ń kú ẹwà àwọn tí ń kú jẹmọ́rọ̀ ọlọ́wọ́ ọlọ́wọ́ sàwa náà bẹ́ẹ̀ ìbùjẹmọ́ ayé òbùjẹmọ́rọ̀ ọlọ́wọ́ má láyé fi dàrú ẹwọ́ bó ṣe bùjẹmọ́rọ̀ ọlọ́wọ́ tó ìbùjẹmọ́rọ̀ ọlọ́wọ́ tó lọ́wọ́ ní wàlá àtúntì ilé mú káàbìbì náà wàlá àtúntì ilé mú káàbìbì náà wàdúlá ó tó wàlá tuntun ìkúlà àdáfìmáyé. ìtòkù jamanu tí èbí búra ọlọ́run nílẹ̀ ànábì wàlá tuntun ilé mú ká ọlọ́ni tí wọ́n máa fẹ́ ni pé bọ́yá kọ ọ̀rọ̀ fáwọn bọ́yú ní ìnù náà káwọn náà lè rọ̀ fún ọ. ọlọ́ni wà láàtú sí kúlà aláàfìmáyé ọlọ́ni rẹ̀ ànábì mọ́tẹ̀lẹ́ aláà sígbà ala lọ́wọ́ ọlọ́pọ̀ ara búbú gbogbo ẹni amúnáfìkì ìròyìn múnáfìkì lọ́pọ̀ ara búbú èyí ò lọ́wọ́ ajásáájú wa yẹn tí èfi búra ó ní wá sínú lè kẹsìrà tí nǹkan bá o la á máa lò fà á ọlọ́run wa lò gbogbo ní wàlá tùtì ìkúlà àlá ẹni tí máa múra pọ̀ ọlọ́run yà kóra tó ró wọn tó wọn ó bù tó wọn ó fi wọnú àlá ẹ̀rọ̀gbá àlìjánà ọlọ́mọ ìdáwọ̀ ni bá ṣe lọ yìí kò sí ohun tá a àtàwọn rọ́ọ̀dù náà ni kò sí ká kóra ró ká kù jẹ́ ọmọ pé ah àti ẹ̀jẹ̀ ẹ̀dìrí ẹ̀rí rọ́ọ̀ ah ó léwo ó gbọ́ àwàdà wẹ́dẹ́wẹ́dẹ́ jáfíjà owó sẹ́lẹ̀ ń kú jẹ mọ́ ẹlòmíràn pé àti kó sùn lọ léyìn ọ̀hún dápàrà ìyàwó ilé àwọn níjọ́ olókòsùn lọ níjọ́ olókòsùn lọ.

ara lè jiri rí sùn. ọ ẹgbẹ́hùn wọ́n gbogbo owó ìbọn wọn lálùkì àmú níyà rẹ̀ wa wá bí tá ti bùjẹ́ mọ́rọ̀ lọ́n kiri ni o ètò fúyẹ́ tá a fi sẹ̀wádà mọ́ mú o a sọ̀rọ̀ èyí sọ́yẹ́ pé àmọ́ ọ̀rọ̀ ga torí nǹkan mi àwọn tànà àwọn wọ́n máa kóra ró wọ́n dùn ó ṣùgbọ́n wa àwọn máa rọ́ọ̀lù lọ ni ọlọ́run wa àlùkòránù là ń kì í tíra ńlá ni ó ní mùjísà tó lọ́ọ́ fún ànábì ó lọ́ọ́ ibi ẹbẹ lọ́lọ́run bá kọra Ọlọ́run wa ní kó tó fi rọ ebi mi na nà sani náà ala ló tàdí Ọlọ́run fi àyà òfin àjáza àwọn kùrẹsì bẹ́ẹ̀ ṣe mọ alárúbáwá tó tọjá pé mẹlẹ yìí ṣe dáa tó gbogbo ọ̀rẹ́ èdè táyé sọ tí sọ láyé wọn sọ̀rọ̀ ibi Ọlọ́run dé. torí bọ́lọ́hún fèdè wọn sọ alukuraan ó fi sọ alukuraan kalẹ̀ gbogbo èdè yòókù lọ́padà di àníyà èdè tọ́lọ́hún fi sọ alukuraan ti èdè olowa olówó adigunṣíà pé kálukú náà ló ní kíni ló léde ṣùgbọ́n torí fi sọ ó ń gbogbo èdè ó di ó ti da jẹ́ pé kíni tiyín nù àhà tiyín sọ fún wa kò sí mùjísà wá gbogbo lárúbáwá sọ̀rọ̀sọ̀rọ̀ mọ̀ sọ máa sọ débi pé bẹ́ẹ̀ bá kọrin lọ lẹ́gbẹ́ ní ìtumọ̀ tó tún náà ló tún túbọ̀ gbé láti bí ìwádìí mi já mèdè sọ dé ọlọ́run níbẹ̀ mọ̀ wípé léyìí sọ̀rọ̀ Muhammad ẹni ó lè sọ̀rọ̀ ẹ̀ ò sí ọ̀rọ̀ èmi ọlọ́run ni ọlọ́run ní ikú tó fi rè mí ẹ bá ń ṣe iye méjì mímọ́ nàìjíríà lórí àlùkùránù yìí tá a sọ kalẹ̀ fẹ́rù wa ti ṣe Muhammad. fàtú bí súrọ̀ sí ìmísìlì yìí. ẹ lọ mú súrà kan tí ó jọ wá ọlọ́run ò pé kó kùrán. fàtú bí súrọ̀ sí ìmísìlì yìí. mi ló tún wí kọ́ má fi gbogbo nǹkan jọ mi mísìlì yìí ẹ jẹ́ rí kankan sọ. táàrí wípé ọbẹ̀ gbẹ́kẹ̀ ìjọ ọlọ́dẹ lọ wá. ọlọ́ni ẹ̀tún mọ̀rọ̀ wípé ìtúnyílẹ̀ wọ́n ti wọ́n ti gbogbo ọ̀sà yín gbẹ́kẹ̀lé ẹ pè wọ́n. ẹ fún wa yẹn wọn. rẹ̀ bẹ̀ wọ́n wọ́n lè ràn yín

fọ́sàkù náírà láti náà wà lè dára orin dájú nílé káfíìrì. ọlọ́ni tọ́wọ́ ti rí bẹ́ẹ̀ ẹgbẹ̀rún ọlọ́ni ẹgbẹ̀rún náà ẹlọ́wọ̀n bá kọ́ra ayà kẹtàlélógún ọlọ́run wọ́n ti wá nígi na, wẹ́tí ọba ti ti lọ́wọ́ olódìgí já ànámà ọlọ́run láti máa lo òkúta tóró òkúta gangan fún rẹ̀ òun gan tún ní hàràhàrà tí ó tún máa kọ́ ná bá ọba ti gbogbo ọlọ́run ọlọ́run ó sì lọ́jọ́ ọ̀rọ̀ àlọ́run wa náà ó dé mọ́kà àwọn ọmọ yìí lọ́wọ́ mi sọ gbogbo tóòrùn bá tán òkè náà wà á bẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa pọ̀ gbígbóná díẹ̀ yọ ẹsẹ̀ pọ̀ ọlọ́run fi ká wọn àìsàn òsínbí dẹ́kọ̀ ṣùgbọ́n owó bá wà ní ọkọ̀ bẹ́ẹ̀ wà ní nínú mọ́sálásí gbogbo ẹ̀ òun náà náà fi sọ̀báìbù lẹ́yìn àánú ọlọ́run ọlọ́lá máa fòkúta kóná àná ìjà بالدفن للكافرين التي وقودها الناس والحجارة أعدت للكافرين ọlọ́run àti panẹ́lẹ́ tẹ́lẹ̀ làwọn kẹfìrí ètò àbádébẹ̀ òun náà là kùrán akàn kùrán àkì ọlọ́run àbíọ́ òṣìṣẹ́ nítòsọ́nà fún wa gbogbo tí báyà tí ó fi du àlùkùránù ẹ máa bá a ṣe ń bá lọ ilọ fún wa ọlá tóbi Ọlọ́run ìlú náà tó lọ́pẹ́ síwájú Ọlọ́run kó tiẹ̀ jèrè àlùkùránù fún wa ó jèrè ní àwọn ọmọ màmá sì ń kankan ẹbí àwọn èrè mí kan bínú jẹ ń jà tẹ mọ́lẹ̀ Ọlọ́run ló jèrè fún wa oríire tá a ti lára ìfi ọlọ́wọ́ ọlọ́wọ́ kọ́ bá síwájú ẹ̀dá gbogbo àwọn àlùfáà wa ti ṣàdúrà fún wa bá àtẹ̀tẹ̀ dàpọ̀ wa èyí tá à ń náà àti ṣe fún wa àwọn ọlọ́run ní kí á rí ọ̀nà wọn àwọn gbé wọn wọn ní ẹgbẹ́ àmà nínú wọn báwọn àlùfáà wa la ma àwọn la bá wọn lórí dáadáa yìí. wà á ti ọlọ́run tún wa ọ̀jẹ̀ ká gbọ̀n án ẹlòmíì gbọ̀n wọn ọ̀sìn náà bá lọ. wà á bòbò. ẹ̀dá bá lọ làwọn náà wà bá bá lọ bí ayé ti lajú lé yìí. ojúkà ẹ̀ ẹ̀kọ́ jù ní. ọlọ́run bá ẹjọ́ ajá bíi àyà kan torí gba sàkúrò ti bẹ̀rẹ̀ lọ́dún yìí àti ìjà àyà kankan àfànà àfidúpẹ́ àtúnkò níròyìn Al-Qur'an lágbèlà fẹ́ máa rò lọ àní wí nǹkan mí máa a máa sọ sí lọ́kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ká lè rí Al-Qur'an tú àyà tá a ti sinmi lẹ́sìn àbọ̀ àwa máa ń bá wọn sinmi ni wọ́n pa á orúkọ wọn bá sùn ikú sábì sínú àfihàn wàdàrú yàtí sọ́ọ̀nù ikú sábì sínú àfihàn wàdàrú yàtí sọ́ọ̀nù. yàtọ̀ la máa fara wò bìlẹ̀ ẹ̀sì sá àjà wò ikú sábì sínú àfihàn wàdàrú yàtí sọ́ọ̀nù ikú sábì sínú àfihàn. والدار يقضاء يا ظلم فرح يا ظلم فرح ìdùnnú rẹ̀ ń jágùn bèlè ẹ̀ẹ́dìzà àdàwọ̀ bóyá kẹta ọlọ́run tó wọ̀ lórí pé wàá ràn ọ́ lọ ọwọ́ àdùnnú ọ̀yọ́. ọmọ ti ń jáyé ó lè gbé èèyàn gẹ̀gẹ̀ kó tún yá kó ṣe kíni. lọ́jà mọ́lẹ̀. fún tàbí ìzínà sí. wà á ya kí ìzínà sí. wà á ya kí ìgbà ayé tá ń lò gbé òsùn lẹ́nà owó òsùn tún ti lẹ̀ mọ́ ìbálẹ̀ òsùn àwa làwọn àsùn wọ́gọ́ ọgbọ́dọ̀ fi sàsùn tàpá agbọ́dọ̀ máa tají sórí ìtọ́lọ́ ibi àti dúró òun náà láyà kọkànlé ní àádọ́ta àyà tí ń bọ̀ ọlọ́run ròyìn àrùn náà fi kí ní ọlọ́ni ọ̀nbẹ́nu àwọn máa yà kú ومنهم من يقول دن لي ọlọ́run ọ ń sọ lókè rẹ̀ níbi àyà ní àádọ́ta ọlọ́run ní wà nínú máa yà kó lòdà lè. àwọn tí wọ́n wà bá wà wípé la là ń lọ yìí yọ̀ǹda fẹ́mi ìní lè bọ́ lógún àyà fọ̀tínẹ́yẹ táwọ́bà ọlọ́run wọn wà bọ̀ bẹ́ẹ̀ àdáfílì fìtínà ti sàkàtù tí wọ́n bá ń bẹ̀rù fìtínà ogun inú ayé bẹ́ẹ̀ wà yìí gángan ọlọ́run lẹ́ẹ̀mọ̀ ogun náà gan lẹ́wà ogun gan láyé ọlọ́run sọ fún wa wípé jahannama a ti fi rọ kiri ká a ti tú lẹ́sẹ̀. wa inna jahannama ọlọ́run wọ́n wà bọ́ pé kọ́ yọ̀ǹda fáwọn wàlá tàǹfìní má fìtínà àwọn àwọn onílé owó ọlọ́run máa wípé náà ti ala Fílípìtì náà sákọ̀ tún. Inú fìtínà ẹ̀ṣẹ̀ òun lẹ bọ́ sí torí ni wàyí nà wàyí nà jà nà lábọ́lé ọ̀tọ̀ nílé káàkiri. Nínú ẹja ànámà, ó ní kẹfìrí ó dé sí o. wàyí tuzimika asana tún ta sùn. ọ̀tá rẹ̀ ni mùnàfíkì. ìtò òbí dáwọ́ mà níjọ́ tíjọ́ tí mo ti dáadáa kápásẹ̀lẹ̀ tí ọ òòrì tí yọ tójú wo òòrì ṣe. ètò síbíkà asana tún ta

bí tó tó ṣe lọ bá ti tà wọn náà. ẹ̀ẹ́dà wà lára òwò fáre hàn. tí wọ́n máa dunnú wípé ah, ah, ah, àwọn ọmọ gbọ́ngàn àwọn ọmọ àwọn bó ṣe tọ́ bó ṣe yẹ. kó lẹ́yìn òsì bàná. mọ̀mí nínú mọ̀mí ní ọmọ nígbàgbọ́ nínú kádàrá. kó lẹ́yìn òsì bàná. wọ́n máa jẹ́wọ́ àti bẹ́ẹ̀ nìkan kan wa gbogbo tó bá ti àkọsẹ́ tó fi ṣe lọ́nà. kò ní dáadáa lọ́wọ́ ọ̀rẹ́ bá tẹ̀ mọ́rò wí gbogbo àánú kan tó ọmọ ẹja. lẹ́yìn òsì ìbàdàn. olójọ́wọ́ ọ̀rẹ́ ọ̀tẹ̀ dáadáa lọ́ba wípé nítorí wípé àìsè kankan. ìlànà bíbí sọ fún anú ọ̀rọ̀ ẹ̀. ó ní gbogbo ẹni tó táburú bá tẹ̀lẹ̀ sí yóò ṣe sùúrù oore ní fún un. ànábìsọ̀ sọ́là nípò míì ó tún sọ fún wa wípé múmi ní ọmọ ń gbà fún kádàrá ni gbogbo tọ́lọ́hùn bá kọ fún yóò fara ma kọ̀ wá ní máa lo kẹ̀límọ́tù láwù bọ́mọ rẹ̀ ọba tẹ̀ kẹ́kẹ́ pé mo bá rí báyìí o mo bá rí báyìí tinú ọba sì tẹ̀ ń lọ èyí ti kúnlẹ̀ yóò sì bàbá. ó ti lò wípé o lè fọgbọ́n rẹ ní nǹkan. alábìlẹ̀ ọmọ pé iná kẹ́límọ̀tà láwọ́ tàkùtàwù àbúwá àbá ṣètò. gbóló pé ìbátí ṣe báyìí kọ̀bá já sí báyìí ọmọ sílẹ̀ kò sílẹ̀ fún yàn. kúnlẹ̀ yóò sì bàbá. ọlọ́run ní ànábì sọ fún wa pé láyò sí bàbá kò sí kíní kan tí ó ṣe wá. ilà máa kàtàbà lọ́wọ́ lànà. àfikún ọjọ́ jẹ́ ntọ́lọ́hún ti kọ́ lẹ̀. wà lọ́la àná. nínú mọ̀rọ́ sípò kọ́dà tọ́jà bíi mẹ́rin nínú ẹni kìtàbà ń bẹ́ẹ̀ kálíkù ń bẹ́ẹ̀ ìlímù ń bẹ́ẹ̀ mẹ́rin ni kò wù ní kí wùmí ní tọ́ ọba gba kádàrá gbọ́ tí ó fi yí ọ ọgbà pé gbogbo nǹkan pátá ọlọ́lọ́dà ilé ìgbà kádàrá gbọ́ kò ńlá yóò sì gbà pé gbogbo nǹkan ìlọ́lọ́mà. illa ma kataba Allahu lana wa maulana wa ala Allahi falyatawakkalil mu'minun. kò sí tọ́lọ́wọ̀n ọ̀mà ọ̀rọ̀ yóò fi lè jáde lẹ́nu mòmìnì tí mùsíbà kan bá sí. ọlọ́run ní sọ fún wọn rẹ ànábì pé. ọ̀la yóò fi bà náà. kò sí kíní kan tó lè ṣe wá. ìlà máa kàdábà lọ́wọ́ dáná. àfikọ́jà èso ti kọ síláwìlì màbúù dájú mẹ́nu kàn níjókòó yìí. ó wà lọ́wọ́ dáná lẹ́lòmíì tá a gbójúlé tó lè ràn wá sí. wàhálà ńlá ìbàlẹ̀ àtàwà kálẹ̀ mọ́mìnà. wàhálà ńlá ìbàlẹ̀ àtàwà kálẹ̀ mọ́mìnà. ọlọ́run nìkan ni gbogbo ẹni tó bá jólùgbàgbọ́ òdodo ni máa gbára ni. ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ gbára ní nǹkan mi. wàhálà ńlá ìrẹ̀lẹ̀ àtàwọn kalẹ̀ mọ́mìnà. gbogbo tó o bá tó o tún lè máa wò ya lọ jáda nù kó o lè jèrè torí gbogbo ẹni tí ọba ti mórí bọ́nú ẹ gbọ́ òun kírun òun ọkàn gbára nagiri. nagiri tó o tún ní nǹkan kan tó ń ọfẹ jáde ọlọsí kankan tó sọmọdì bó kírun nínú. wàhálà ńlá ẹ̀ ẹlẹ́bọ ni mọ̀mí ní ẹni tí gbẹ́kẹ̀ ẹlẹ́gùsá ni lọ ọlọ́run mọ̀mùlẹ̀ dẹ̀rẹ̀fẹ́ nìkan ọgbà ọ̀hán ni mo jẹ́ àkàn ọ̀wá ọ̀sọ̀ ìkànnà wo mo ti sọ mo ti sọ fún aná rí ọlọ́run kí n rí ni ó lè irú eléyìí náà bọ́lọ̀ ọ̀bá firú àwọn àbá wa kíá ebá wà bá kan náà ní ọ́n bì í fún wa bàbá kan fi kí àbá wa ló fi kí á má àbá wa lá nínú ìkàtà rẹ̀ nígbàdàn tí ò sí pọ̀ ni bàbá alágbé ni ni nígbà tó wọn à ń bá àbá wa ìdúpẹ́. ìtàwọn fi bá bá wa dúpẹ́ ni pé ọlọ́run ò pé kan sí ọ̀dọ̀ àfáàyà wọn àwọn àfáà náà kó bẹ́ẹ̀ lómi nígbà bá bá àfáà rẹ̀ tó bọ́ pààyàn rí wájú ẹ̀ títí sọ fún pé lọ́dà lọ́pọ̀ ìyẹn ni tẹ́lómi tí wọ́n fi súnà kọ́ tí wọ́n fi lè tó náà lọ́sẹ̀ tí wọ́n á lẹni tọ́jà pàfẹ́ gangan ọlọ́pàá ìyẹn ni. ló pẹ̀ kóhun náà ọmọ lọ ọmọ lọ gbé ọpọ́n alẹ́ ní fi súnà gan rè sáàfáà rẹ̀ nri ka yẹn rìn òun náà ti lọ gbọwọ́ torí pọ́sáfẹ́ òun náà fẹ́ gbogbo ọkọ̀ tí ń wọ́n fẹ́ wàhálà àgàgà wàhálà àtẹlómi ìfẹ́ ẹ̀ka tó kéle. ńlá máa ní lọ sí. ìtọ́ wa ń ọ̀hún ẹbí léèrè pé só ti rí. ilé ń fẹ́ ọlọ́run ní aláwọn ọba nígbà rìn mọ́ ó rí à ó ẹbí léèrè pé kíló kíló kò ń ṣe lọ́rùn ẹ. alábàáhùn kọ́ ó ti ní jẹ́ǹsì ṣe kọ́rùn ẹlòmíì ṣe tiẹ̀ báyìí mọ́ wọn. Kòlá yóò ń wọ́n ṣe. òun ó sokùn fọmọ tiẹ̀ náà nígbà òun náà ti sokùn mọ́rùn. wà á mọ àná. yóò sọ gbẹ́kúndé fọ ó sì gbà. wàhálà lọ ìbàlẹ̀ yàtà wà kálí lórí. àyìnbáyọ ọmọ tí wọn sọ gbẹ́kúndé mọ́ lọ́rùn tí wọn ara wọn já ń gbọ́ ọmọ tó padà ó ra ìrọ̀jà kálukú wọ́n mọ̀ kéde gbogbo ohun tó ń kó jọ ní là ó kọ́ kéde tó fi sápò tó fi wọkọ̀ tó fi dé okó mọ́ ọ dé sọtí àtẹ kọ́ wa wọlọ́hùn ogunlọ́gbọ̀n èèyàn ni wọ́n ń rìn tí wọn ò sì ní nǹkan kan jọ ló ń lọ wọ́n sì lọ́wọ́ bọ̀. ó wà máa lálẹ́. nítorí àwọn bá ní ó ṣe èèyàn ni ó ṣe é. وعلى الله فليتوكل المؤمنون ọlọ́run àbá dúró mo máa ń fi ìṣẹ̀lẹ̀ méjì tí mo fi máa ń lé ara tèmi gan àtẹ̀yìn gan àtẹ̀gbẹ́ tí bá ń gbọ́ mi kú òun bí tó yàtọ̀ sọlọ́hún odó o mo ti sọ̀tàn àwọn àbá àwọn méjì kan tọkọ wọn lásìdẹ́ǹtì rí lè kí ó náà ti pè díẹ́fà gan tọ́wá tọ́lọ́tọ́wọ́ náà kú títí tí ara àlọ́rin ni àwọn ìlọrin hàn wọ́n kì í fún ọ ilé ọba débẹ̀. ee ee lè afọ àwa dáadáa fún náà kọ́lọ́kùn tó máa lékún dáadáa wọn àtàwa náà. náà wọ́n kò sínú òsì ilé tí tí a rìn báyìí. bẹ́ẹ̀ yẹn bá tajọ ó tó tán kó fi kó didi ìjà. ọkọ̀ ti jáàmù nígbà tó gbé díẹ̀ fà gan ó ń dèsí mẹ́lá pẹ́ wàlúwà tí mo fojú rí ni ó wà tó ká yẹ ọba àlìkè ṣé ìwọ náà wà á máa mú lọ́mọ àti ọmọ àtàrà ẹ̀jẹ̀ tó tún jẹ́ wọ́n jẹ́ kankan tí òṣì ọmọ àmú jẹ rẹ ẹ̀jẹ̀ tí ò tó nǹkan. bàbá tún tẹ̀lé ní bàbá tẹ́jọ́ ò tún lọ dáadáa mọ́ ó tún dáhùn mí lẹ́kùn rẹ. gbogbo téèyàn máa ń fún mọ́nà àwọn bàbá gbogbo téèyàn máa ń fún mára ló ní ló ní implication ló ní tí ó máa ń mú wà ìfàkọ́ṣàn ẹ̀jẹ̀ o tí máa mú wà bọ́ọ̀bá máa ń wọ ṣòkòtò tírín ẹ̀jẹ̀ rẹ̀ ò lè lọ dáadáa bí iṣẹ́ tó ṣe tiẹ̀ tó lọ́yọ̀ gbà wèrè táyé yà náà lẹ́yìn náà bá wọn yà ni wọ́n tún gbé mi wá ebi tọ́hún ní jébì ẹ̀rọ ẹ̀kọ́ ẹ̀ tí gbogbo ẹ̀ náà tó sọ́fẹ̀ lé wọn nígbà tó yẹ wọ́n tún lẹ́ àtúnpadà síbi ti tọ́hún sọ̀rọ̀ wọn ò tún wá sọ̀rọ̀ rẹ̀ bíi tẹ́ bàbá mọ́. ẹlòmíì yóò fìdílé lẹ̀ ní kótó bọ́ sókòtò akwụkwọ mi àkọ́kọ́ bọ̀ ọ̀rá wọn kọ́ bọ̀ ọ̀rá ná ẹ irú ìyàwó lẹ fi jẹra yìí ni wọ́n máa ń ọ yẹ kó máa fi gbogbo àwọn èèyàn bá ń náà lèèyàn ọ yẹ kó wò pé kí ni Ah, ah, lọ́fà ah, bàbá lọ́gbọ́n ní máa fún tó ra ni pé wèrè pẹ́ fífi máa ra yà ọlọ́mọdé wèrè ọ̀rẹ́ mi. ni tí wèrè tí bá máa pẹ́ tó ra yà ni kò yẹ kó ra ayé tó bá ọmọ àbá náà àbá náà máa ń ya wèrè fún wa. ìlà máa kàtàbà lọ òlànà. àfi tọ́lọ́hún bá kọ́kọ́ lé alórí. wọ́n lè ya gbogbo ẹni tí ọlọ́run ni ọba dúró. ọba láyà ẹ bá bàbá náà ya yà ọlọ́mi. mọ̀mọ́ àwa kan nínú àwọn tó láyé àná mọ̀mọ́ fi ṣe bàbá alára pé ẹgbà àmọ́ gbọ́ wà sí wọn ní ìgbà náà ibi kíni àwọn nitel ní wo òun náà ti ṣe wá àti ohun tí wọ́n gbọ́ wọ́n ní kí àwọn olóògùn kí wọ́n lọ rẹ àga kí wọ́n rẹ. pẹ̀lú òògùn wọn wọn wá gbé pàdé àwọn wá Eme lọ́la èmi alára pé ọmọ yàyà ń jókòó lé lórí àwọn wà sí jọ́kẹ́jì àtẹ̀báwò lóògùn gbé wọ́n gbàdá wá ẹni ò lè jáde àyà nílò òun lọ. ẹ̀rú ọmọ wọn náà pé bàbá jókòó kò tó jókòó kò ojú a ó. àwọn náà ní tí a àyíláyà rẹ nínú ọlọ́run ni kòòró fífà lóòfin lè gbélé yín ẹlòmíì ò lè wá gbólé wọn bí ọba lóògùn bí ọlọ yóò tún máa pé ṣé ìyàwó sọ o ara òye tí ń tí ti bẹ́ẹ̀ gbà fún náà tí

ńlọgbọ ọlọ́ngbọ́ ọlọ́ọ̀lẹ́mì nìkan ni ọgbára lé ọgbára lé nǹkan mímọ́ o gbogbo sẹ́ni kọ̀ọ̀kan gbára lé lọ lé lọ jádànù jásokọ́ jádànù òun kí òjò lé ọwọ́ lé o gbogbo títẹ̀ ẹ̀rọ mẹ́ta oríṣiríṣi la rí tí gbogbo ẹ̀ ṣe jẹun ṣe jẹun tì wọ́n ẹ̀. àtọ́lọ́n tó tí ọ̀jọ́ wọn máa bà wá dáa láti kọ́ sí yẹyẹ pé àìsàkókò rẹ̀ ni ṣàkóso pé lọ́ba ọ̀pẹ̀ ṣe dọ̀ká tó dọ̀ká òun tó wù tó kọ́ńkọ́ ọ̀dẹ́lẹ̀ ẹ̀ àtúbọ̀ táyé ti rí àti ọ̀mọ́ lọ ànáni à ń sọ fẹ́ nìkan pé owó ńkọ́ olówó ti ń bẹ lọ́wọ́ owó mọ́sáàsì ni wọ́n dá ọ́ nípa ah, kó wá ọdún ẹ̀dá àyẹ̀fẹ̀ gbàtí sọ́ọ̀sì náà mẹ́rin ó kù ti yá àṣekínni.

dọ̀la. Arojú kara rè bọ́ dọ̀la. Arojú kara rè bọ́ dọ̀la. Bùkí dàlíbù wá ìdá. Bàdàndà bá fún ìfún ìlà ìbí nàbí. Àrùjọ́ ìdáná.